إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم رمضان الله الصلاة والسلام نبينا محمد صلى الله عليه وسلم حتما تسوي لوري و لتن القرآن الكريم لتن سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نبيا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أساسا ورئيا كل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون فسيعلمون من هو شر مكانا وأضعف جندا الله سبحانه وتعالى قل وإذا تتلى عليهم آياتنا بينات nígbà tí wọ́n bá ń ka fún wọn àwọn àyà wọlọ́wọ́n bá tún ṣe àyà al-Qur'an al-Karim bayyinatin ní nǹkan tó kílẹ̀ tí ó sì rújú ń bẹ́ qala alladhina kafaru àwọn tàṣì kìfèrí pẹ̀lú ọlọ́wọ́n bá wọn ma sọ báyìí fún alladhina amanu àwọn tí wọ́n gba ọlọ́wọ́n bá gbọ́ àwọn tí wọ́n ní ìmánì wípé ayé ìfọ̀rọ̀ ìkọyìn khayrun maqaman wa ahsan nadiyya nínú àwọn àtẹ̀yìn palẹni tó ṣe wípé ó ní pòjù láwùjọ nínú àwọn àti ẹ̀yìn palẹni tó ṣe wípé ó ní àwọn klọ́ọ̀bù tó dájú tó ń bá yìn eléyìí ni ìṣe tí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kéfèrí pẹ̀lú ọlọ́mọba tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọn a máa fojú kéré àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ìpè ọlọ́wọ́n ọba ní wa idha marru bihim yataghamazun tábà kọjá lọ́dọ̀ àwọn tó ṣe wípọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ yataghamazun wọ́n máa fúnra wọn lójú wa idha nqalabu ila ìkálàbù fàkìyí wọ́n padà síbẹ̀ lẹ́ni tó ń fi àwọn olùgbàgbọ́ òdòdó ṣe ẹ̀yẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa mú sọ òun náà ni bí wọ́n ṣe máa fi àwọn tí wọ́n dúró déédéé ṣe ẹ̀yẹ́ eléyìí ní ṣe sí àwọn tí wọ́n jẹ́ kékeré nínú ọlọ́mọba subhanahu wa ta'ala ìgbà míì náà ẹlòmíì tó ṣe ike ọ̀rọ̀ ẹ̀sìn òye tó náà pèrè ní mùsùlùmí nǹkan tó ń máa mú ṣe lélẹ́yìí ẹni tó ṣe rí kó dúró déédéé lórí tí ọlọ́wọ́ bá sọ tó ṣe ike orí kọ́ọ̀lọ̀ lọ́hún ìtọ́lọ́wọ́ bá sọ ní kọ́ọ̀lọ̀ rọ̀súùl ìtí òṣìṣẹ́ sọ ní orí tó dó délé lórí nù ẹni tí ò ní kan ṣe nínú ẹ̀sìn tóun náà ń pèrè mùsùlùmí yóò mú nínú ìwà àwọn tí wọ́n jẹ́ kéferì olóòmà wùníwá olóòmà tí wọ́n ṣe ẹ̀yẹ́ nípa wípé ìgbà tó rí tó ti sọ pé ó dó délé ìwọ náà ò rí bó ṣe rí ìwọ náà ò rí pé àjò láwùjọ wọn náà orí gbádùn torí pé nǹkan tó ṣe wípé a sábà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun ni pé ẹni tó ṣe kó bá dúró déédéé ó lè máa ní nǹkan lọ́wọ́ ẹni tí ó dẹ̀ dúró déédéé òun lè ní nǹkan lọ́wọ́ nǹkan tó ní in tó yẹ kó kàákún òun náà ni tí a ń pè ní alistidraj bí ìgbà tó ṣe pé ọlọ́run ọba ó ń di àwọn nǹkan wọ̀nyẹn sí nítorí kó lè bá a lékún ní ẹ̀ṣẹ̀ kó lè bá a lékún ní àánú bọ́lá ọba ṣe máa ń ṣe èyí àmọ́ yá yá al-Qur'an ló fi eléyìn rinlẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ nínú al-Qur'an al-Karim ó ní fàzárni والمكذبين الله سبحانه وتعالى فذرني ومن يكذب بهذا الحديث إلى نبي داني دان يكذب بهذا الحديث توان بنيرو القرآن تون كفوي أو توان وفي واتون كفوا فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجه من حيث لا يعلمون الله يمي ولن وبا wọ́n máa lọ wọn lára yìí máa dé ìgbádùn sí wọn min haythu la ya'lamun ní ọ̀nà tí àwọn ọmọ èmi ọlọ́wọ́ bó fi máa dé ìgbádùn sí wọn wa umli lahum bákan náà èmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n máa dẹ gbogbo àwọn ìgbádùn lóríṣiríṣi sí wọn inna kaydi matin ọlọ́run ní iye ní ọlọ́run ètè ní ọlọ́run ọba in tó lágbára ní tẹ́lómi bá wo kó ń dé kò mọ̀ pé ọlọ́run ọba ó mọ bí ó ṣe pé èdè òun jẹ́ tó ṣe pé tó ń kà ń tó ń jọrọ ẹ̀ lójú yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ bí ó ṣe sọ gbogbo ẹ̀ lómi mọ́ lọ́wọ́ ọlọ́run ọba ni wọ́n kún lílà fún èmi ọlọ́run ọba wọ́n mọ lọ lára tí wọ́n mọ dẹ̀gbájú sí wọn ìnà kéjì mà sí ètè èmi ọlọ́run ọba nǹkan tó yí ni nǹkan tó le koko eléyìí ni tí a Muhammad sallallahu alaihi wa sallam tóbi sọ ipé iná lọ́ra lẹ́yìn líle bọ́ọ̀lì ọlọ́run ọba ó máa ń lọ alábòsí lára láti fẹni tí ó dúó déédé lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbẹ́ni tó jẹ́ kébèrè tó ṣe kí òfin ọlọ́run ọba kò ní kà fún fún ọlọ́run ọba yóò máa lọ lára káfẹ́ ìlà àkàdàbò ọlọ́run ọba ìpamú láàmú plẹ̀tìbò ọlọ́run ọba wà ní jùúlẹ̀ níbi ìyá yẹn ọlọ́run ọba ò ní fílẹ̀ nígbà tí ìyà bá dé ilé ìlọ́ba subhanahu wa ta'ala ní sọ pé wa kadhalika akhdhu rabbika idha akhadha al-qura ọlọ́run ní gbóhùn ọlọ́run bá ṣe máa ń fìyà jẹ àwọn èèyàn ìgbà tó ń bá gbá àwọn aráàlú mú àwọn aráàlú tí wọ́n dúró déédéé tán tapá sí òfin wọn ọlọ́run ọba wàyí ọba ọlímọ̀tù nígbà tí àwọn ìlú ìtàn bá ti ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wọ́n ṣe ti ọlọ́run ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní ìgbámú ọlọ́wọ́ba ìjẹníyọ ọlọ́wọ́ba nǹkan tó ṣe pé alimu ó jẹ́ ẹlẹ́tẹ̀ ìlérò ní ṣẹ̀lílù nǹkan tó lè lé kókó ni tó ló jẹ́ pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní àmọ́yé àyè nínú al ló ti fi eléyìí rinlẹ̀ ṣùgbọ́n èèyàn tí ẹ̀ ní ronú sí ẹlòmí ó jókòó lórí ọlá tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò jókòó lórí owó tó ní yóò jókòó lórí ipò tó ní yóò máa kààrẹ̀ fún kankan bẹ́ẹ̀ ni ìwé yẹn bẹ́ẹ̀ kò jámù kankan wájú ọlọ́mọba anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní law kanati dunya ta'dilu 'inda Allahi janaha ba'uda ma saqa minha kafiran sharbata ma'i tó bá ṣe pé ọlọ́mọba ẹni tó bá ṣe kèbèrè sí ọlọ́wọ́n ọba kò bá tí rí jẹ omi kan mú tí wọ́n lọ́wọ́ bó bá lẹ̀ ọlọ́wọ́n bó tún da ọlá lù yóò da ipò lù yóò dowó lù tí ó máa yí nínú ipò yìí ó máa yí nínú ọlá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni nítorí kí ó lè bá jìyà ni eléyìí ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní wala yahsabanna alladhina kafaru annama numli lahum khayrun li anfusihim ọlọ́run ni àwọn tẹ́ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ká má lérò rárá ipe annama numli lahum ipe nǹkan tá a fi ń lọ wọn lára tá ń jẹ sí wọn ní ìgbádùn ayé tá ń jẹ sí wọn ní ọrọ̀ ayé ipe nǹkan tó ṣe pé khayrun li anfusihim kó lóore fún wọn ni innama numli lahum ọlọ́run ní à ń di àwọn nǹkan wọ̀nyí sí wọn liyazdaadu ithman nítorí kán lè ba àmọ́ lékún lẹ́sẹ̀ rẹ̀ kọ́nà ọba kó ṣàánú wa ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala yẹ záàbì isman wa lahum adhabun muhin yóò dẹ̀ máa bẹ fún wọn ìyàwó ní yẹpẹrẹ bákan náà ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ó ní falamma nasuma dhukiru bi ìgbà tí àwọn èèyàn gbàgbé tí wọ́n jánu tí wọ́n níkàkún fún tí wọ́n tẹ́tí sí ń táwọn ọlọ́wọ́ bá ní kẹ́mọ́ fi ṣèrántí fún wọn falamma nasu ma dhukiru bi fatahna alayhim abwaaba kulli shay ọlọ́ni àwọ̀ ọlọ́wọ́ ọba ìgbà tí wọ́n bá dànù tí wọ́n níkàkún fún ta ní tẹ́mọ́ fi ṣe ìrántí fún wọn ọlọ́ni fatahna alayhim abwaaba kulli shay lẹ́kún gbogbo ń táwọn lè máa pè ní orí àwọn ọlọ́wọ́ bá ṣe fún wọn hatta idha fariqu bima utu ọlọ́ni ìgbà tí wọ́n wá ń dùn pẹ̀lú nǹkan tí wọ́n ti kójọ ká ṣí fún wọn ní ọrọ̀ ayé ọlọ́wọ́ bá ní akhadnahum baghtatan àwọn ọlọ́wọ́ bá agbá wọn mú lójijì fa idha hum mublisun ọlọ́run ní ìdààmú wa bá wọn ká lọ wo iṣẹ́ àwọn èèyàn tó ṣíwájú nínú àwọn tí wọ́n jẹ́ kéfèèrí abáwọn tó ṣe pé wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run bá ṣe ẹ̀yẹ wọ́n máa fi àwọn olùgbàgbọ́ wọ́n máa fi wọ́n ṣe ẹ̀yẹ tábá dúró déédé ṣùgbọ́n olùgbàgbọ́ wọn gbọ́rọ̀ mi kan tiẹ̀ torí pé alkùránì bẹ́ wájú lórí ẹ̀kẹ́ẹ̀tì torí pé tọ́lọ́wọ́ bá sọ ní pé tá a bá ń kà fún àwọn àmì ọlọ́wọ́ bá bá yín náà ni nǹkan tó ṣe kó clear so àyọ ọlọ́wọ́ ọba àwọn ayọ ọlọ́wọ́ ọba àwọn àmì rẹ̀ àwọn òfin tó clear ní tí ò sí rújú ń bẹ́ tí ọlọ́wọ́ ọba wata wa tó bá fẹ́ sọnù lókù tó ka al kà ń bẹ̀ wípé àgbọ̀rọ̀ ṣe bọ́ pẹ̀lú ọlọ́run kà ń bẹ̀ wípé àgbọ̀rọ̀ ṣe orí kàńbẹ̀ wípé a gbọ́dọ̀ ṣàbòsí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kún nínú Al-Qur'an Karim ṣùgbọ́n wọn kan dáhùn sọ yìí àfá tó bá fi ń ṣe wá àti fún àwọn èèyàn àwọn èèyàn mọ́lọ́ta ni àfá àbàfá tó bá ń pèpè sí àwọn àwọn nǹkan ránù àfá tí orí nǹkan tó burú bí kálá ń gba ìbá àfá tí orí nǹkan tó burú bí kálá ń tọ́tí àfá tí orí nǹkan tó burú bí pé kí kálá ń lọ sódì ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ apá yìí apá lọ́dọ̀ àwọn aláìní kan ṣe ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá yé yóò mọ̀ wípé òfin ọlọ́wọ́ bá tó clear ni wa ìgbà tútùlà àlẹ́yìn àyàtùn àbáyínátùn ọlọ́run tẹ́ máa ń ka áyàwó ọlọ́run ọba fún wọn ní nǹkan tó clear tí ó sì malhamu walmeisiru walanfọ́rù walaslam ọlọ́run ní ọtí bákan والأنصاب والأظلام وشطاوي ينبو ọlọ́wọ́ bá ní orísun ní àmàlì ṣọ̀ìtọ́ ẹ̀gbìn ní iṣẹ́ èṣù ní fàṣtẹ́lì gbòòrò ẹ̀jìnà sí làálàkùn tó ràmù nítorí làálàkùn tó fi hó nítorí tẹ́lẹ̀ bá jìrì ìnáma yóò rí ìlú ṣọ̀ìtọ́nù àyíkẹ́ àbẹ́yìnàkùn mùlàádáwà ọlọ́run ní ṣọ̀ìtọ́nù ó fẹ́ dọ́ọ̀tálẹ̀ láàrin yìí إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ó fẹ́ dọ́ ọ̀tá lẹ̀ sí yín láàrin níbi ọtí àti ibi tẹ́tẹ́ bákan náà yẹ súgbàkù máa zikiri láwà ní sọ́lá kò fẹ́kẹ́ máa rántí ọlọ́wọ́ bá yín kò fẹ́kẹ́ máa kírun ní falantumtahu ọlọ́ni àfihàn ẹja wọ́n bẹ̀ áyà yìí ó kílẹ̀tù fẹ́ni tí ọlọ́wọ́ bá nílò fẹ́ni tí ọlọ́wọ́ bá tó bá orí kan ṣùgbọ́n ní tó ṣe yí pé ọlọ́run ọbọ̀ nílò bẹ́ẹ̀ ni ọlọ́run ọbọ̀ òróré kan irú èèyàn bẹ́ẹ̀ yóò mọ owó pípí ló máa ń ṣàwọn àpá ìgbọ̀n bóòlẹ̀ wa ṣẹ̀tọ́n yóò máa fi sí ọpọlọ ẹ̀ bẹ́ẹ̀ yóò máa wo àpá tó bá ń ṣe wá àti irú eléyìí bí ẹni tó ṣe pé kò lajú àbí àwọn tó ṣe fún wọn ẹ̀sìn lé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́lò ní ká púpẹ́ àwọn kan mú ẹ̀sìn lè lónìí àwọn nǹkan tọ́nà ọba ti yẹjú ní alkọ̀án nǹkan tọ́nà ọba ti yẹjú ẹ̀ tó kílẹ̀ nínú alkọ̀án tẹ́lò ní owó ẹni tó máa ń sọ bí ẹni bí ah, àwọn eléyìí ti mú ẹ̀sìn lè jù lápòjúwe ohun wọn tẹ torí nẹ́tíwọ̀kì kan tí yóò ní máa pèpè sí tẹ́tẹ́ ni tí ò sí rújú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ onye yà ẹlẹ́nu lè rí kọ́mpì tó ṣe pé ìlú Islam ló ti wá pé fún gan ló mọ̀ promote ẹ̀ Allah subhanahu wa ta'ala sọ bí àwọn obìnrin mùsùlùmí ṣe gbọ́dọ̀ múra inú akọ̀rọ̀ ní tí ò sí rújú mẹ́ ẹ̀ẹ́yẹ tó kọ́mpì tó ṣe pé ìlú ti wá àwọn obìnrin ní polówó ọjà rẹ̀ tí wọ́n ṣì gbogbo tí wọ́n ṣì tán lẹ̀ ẹni tó wá sọ pé lẹ́yìn ò bó lajọ fẹ́ ṣe ayé alukur'an tọ́wọ́ ọmọ subhanahu wa ta'ala ní ayọ̀ nàbí yìí kulli azwajika wa banatika wa nisa'i al-mu'minin yudnina alayhinna min jalabibihin ọlọ́run rẹ̀ ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn obìnrin rẹ̀ tó já wọn ọmọ rẹ̀ àti gbogbo obìnrin mùsùlùmí tó kù yudnina alayhinna min jalabibihin wọ́n dájú báàbù wọn borí wọn zalika adna an yu'rafna eléyìí ni tó kéèdì fẹ́rẹ̀ fún mọ̀ pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n lónìí obìnrin mùsùlùmí yóò yọjọ́ àbùdànù ni yóò mú irun rẹ̀ yóò fẹ́ẹ̀kẹ́ yóò máa lọ lóbi títì ẹ̀dọ́ wá ń pè wọ́n pé ah, ó yẹ kó borí ẹ̀sìn mẹ́sìn le jù ẹ̀sìn olè tó bá yẹn corporate world ẹni tó ní nǹkan ni mo problem torí pé ayọ̀ ọlọ́wọ́n ọba nǹkan tó clear problem lẹni tó ń wọ̀wọ̀ kú wọ ẹni tó ní problem lẹni tó ń ta tẹ́tẹ́ ẹni tó ní pọ́blẹ́mù lẹ́ni tó ń gbowó èlé àbẹ́ni tó ń yáyàn ní owó èlé ẹni tó ní pọ́blẹ́mù lẹ́ni tó ń sọ̀sọ̀kúsọ ṣùgbọ́n èmi ni ní pọ́blẹ́mù torí pé kí ni tí mo ń tẹ̀lé tó kílẹ̀ ni wọ́n ìdá tútùlẹ̀ alẹ́ àyàtùnà báyínà ọlọ́run sábà ń kà fún wọn òfin àwọn ọlọ́wọ́ bá ní nǹkan tó kílẹ̀ kọ́ọ̀lẹ̀ lẹ́rìnà kàfọ̀rú lẹ́rìnà àmánù àwọn tán ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ wọ́n máa sọ fún àwọn tó ṣe rí gbọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ayé ìpàrí kọyìn ní kọyìn maqaman wọn náà wò ní àwọn àti ẹ tàlẹ́ni tó ṣe rí pé ó nípò láwùjọ típò rẹ̀ dájú wọn náà wo bó ṣe rí wọ́n àtàrù nàìjíríà àwọn owó ló ń bá rìn àwọn rífras ló ń bá rìn àwọn àrùn tá ń bá rìn tá ń bá rìn èèyàn bá gọ́ọ̀nà ni àbò ń bá pẹ́sidẹ́ǹtì àbò ń bá ẹni tó jẹ́ president America ìgbà wo nìyẹn di nǹkan tó gbé dáwọ́jú e ọlọ́wọ́ lọ subhanahu wa ta'ala ìyẹn ò jámọ̀ kẹ́kẹ́ àwọn èèyàn tó ń dárìn tí wọ́n bá tún ṣe ní tí ọlọ́wọ́ bá recognize yìí kò sí dáadáa ń bẹ̀ fún ẹ̀ àwọn tẹ́yìn ó bá rìn náà làwọn tó ṣe wípé dáadáa ń bẹ ọlọ́ni tọkùnlá ẹ̀páyọ̀ ọlọ́ọ̀bá wà kúrú máa sọ̀rọ̀ ìpín ẹ máa jẹ pẹ̀lú àwọn olódodo èèyàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wa man yuti illaha war rasul ẹni tó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bá tó tẹ̀lé àṣẹ òjíṣẹ́ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين ọlọ́ni àwọn tó ń wò dápọ̀ papọ̀ mọ́ àwọn ànábì ọlọ́wọ́ من النبيين والصديقين والشهداء والصالحين àwọn ànábí ọlọ́wọ́ ọba àwọn sẹ̀dìkóòrù àwọn tí ikú wọ́n tún tẹ̀lé ikú ànábí ọlọ́wọ́ ọba wọ̀ṣíwádá àwọn tó ṣe kí wọ́n pa wọ́n sí ojú ọ̀nà ọlọ́wọ́ ọba wọ̀sọ́lẹ́sìn àwọn ẹni rẹ̀ wàhásùnà òlà ìkàrọ̀fìkọ̀ ọlọ́run ní kíyàn bá léèyàn wá kọ́mpínì èèyàn wá kọ̀mpánìọ̀n àwọn kọ́mpínì àwọn kọ̀mpánìọ̀n tó dà lélẹ̀ kí la fẹ́ lóun bí eléyìí ojú pé Awata tá a pera wa ní olùgbàgbọ́ òdodo tó mọ̀ jẹ́ pé tọ́lọ́wọ́ bá fi ròyìn àwọn kèfèrí làwọn ló mọ̀ mú bẹ́ ọlọ́ni wàìdá tutla alayhim ayatuna tá bá ń kà fún wọn àyà wa bayyinatin ní nǹkan tó clear tí ò sí ojú ń bẹ́ qala alladhina kafaru àwọn tán jẹ́ kèfèrí wọn ó máa sọ lilladhina amanu fún àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo nísìnyí kò ń ṣe kèfèrí nìkan ló ń sọ fún àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni tó náà pèrè ní bàbá àdínì mọ́ṣáláṣí òun gan fún rẹ̀ ń sọ fún àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo àníyàn ọba ayé ti dì ló kọjá orú nǹkan báyìí kò yẹ ká mọ sọ orú nǹkan báyìí ah, bí yóò bá gba rìbá kó lè ṣe bísínẹ́sì bí yóò bá ta afẹ́fẹ́ yìí ò lè ṣe kinní kan qala alladhina kafaru lilladhina amanu ayu al-fariqayni khayrun maqaman wa ahsanu nadiyya tàlẹ́ni tó lóore jù tàbá ní ká wo àwọn èèyàn tàlẹ́ni tó lóore jù tàbá ní ká wo àwọn tàbáyìn eléyìí ni ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ kéfìrí máa ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n mi ta sọ olùgbàgbọ́ òdodo tí nǹkan tó ń ṣe yé tí ayé alukọ̀rá yóò dàrú mọ́ lọ́wọ́ yóò dúró tì ẹni tó dẹ̀ jẹ́ kéfìrí àbẹ́ni tó jẹ́ mùnáfìkì tó ń pèrè ní mùsùlùmí tí nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ yóò ma sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lọ yóò ma wò ipé torí fún orí nǹkan gbé ṣe òun rí ọrọ̀ ayé òun rí kójọ nípa pé kí ni ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ àwọn abóhùn bímọ olóòtúmọ̀ sí pé ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ òun ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa ma amwalukum wala auladukum billati tuqarribuna tuqarribukum indana zulfa ọlọ́run ni kò ń ṣe ọmọ yín bẹ́ẹ̀ ni kò ń ṣe owó yín ni tí ó sọ yín bẹ́ẹ̀ ni tí níwájú àwọn ọlọ́run ọba subhanahu wa so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì tí a gbọ́dọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run subhanahu wa ta'ala ni wa kam ahlakna tó ṣe wípé ọ̀rọ̀ tí wọ́n ní

ipe gbogbo ẹni tó bá ń bẹnu ànú falyamdulillahi rahman madda ọlọ́mọba ọba arrahman yóò máa lé e fún ní ànú rẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń bẹ lórí ànú tí ó ṣe tán àti yí padà ọlọ́mọba ó máa lé e fún ní ànú ni eléyìí ni ta pẹ̀lú pé ọlọ́mọba yóò máa lọ́ wọn lára títí ànú rẹ̀ pọ̀ fìràáhùn ó ń bẹ lórí ànú ọlọ́mọba dẹ̀ lé e fún lórí ànú rẹ̀ torí pé kò ṣe ìṣe ẹni tó fẹ́ gbà wá sí àtakò ló ń ṣe fún anábì Musa alaihissalatu wassalam ó dẹ̀ ṣe àtakò yìí títí ìpàdé ọlọ́run ọba ṣe ọlọ́run ọba fi yẹpẹrẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń jẹ́ alátakò fún àwọn ànábì ọlọ́run ọba àti bọ̀tán wẹ́yìn ẹ̀bẹ́ ò ní da láyé ń ni fọlìyàn dúdú láwù rahman madda ìwé ìyàbẹ́ ọlọ́run ọba rahman yóò máa fún lókun ni kápá ìlara ò máa yọ àdúrún títí tí wọ́n èrí tí ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe ó promise wọn ní ìyà ìmọ̀lá azab ìtura kọ́lọ́wọ́ bá jẹ wọ́n níyà láyé ń bí wà ìmọ̀ sàáta àti kó ṣe wípé ọlọ́run yóò pa wọ́n run tó ṣe wípé alkiyama ṣẹlẹ̀ pàtàkì àlẹ́mú na wà ṣẹ́rù mẹ́kánù àdá àfujúndà ìgbà yẹn ni wọ́n mọ̀ ní ti mímọ̀ òdodo ẹni tó ṣe òun ni ó wọ́ tì ní ipò ẹni tó ń rẹ̀ pé ó torí pọ́n lówó lọ́wọ́ ó ń rẹ̀ nítorí pọ́n ní ọrọ̀ ó da tó bá jọ́ gbẹ̀ngẹ̀ àkíyàmọ̀ tó bá rí ìyà yóò mẹ́ni tó wọ́tí sí àwọn tó ń fi ṣe ẹ̀yẹ́ náà wọ́tí nípò ní àbóhun wà bá ogun rẹ̀ lẹ́jù yóò tó ń bá wọn ṣe mítìnì ni tó ń yànmọ̀ pẹ̀lú wọn ọ̀rọ̀ ni àwọn ni àwọn lẹ́dù ní ọmọ ogun ni àbí àwọn mùsùlùmí tó wò pé àwọn rí france ni wọ́n torí wọn dúró déédéé ọlọ́run ìgbà yẹn ni tí ó ní ó kílẹ̀ sí wọn wọ́yẹ̀ sínú báwo lẹ́rìn náà sádà òhùlà ọlọ́run ní àwọn tí wọ́n gbọ́ ọba gbọ́ tí wọ́n dẹ́ mọ̀nà ọlọ́run ó lé wọn kú ní àná والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا ọlọ́run ní ṣùgbọ́n tí ó ṣẹ́kù tó jẹ́ iṣẹ́ dáadáa òun náà ni tó lórí níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀san wa khayru maradda bákan náà òun nìkan tó lórí ní nǹkan tí yẹn máa sọ wípé yẹn ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ pé òun ti ń lọ wọn lára ni ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé kí ni òun fún wọn torí tẹ́lẹ̀ bá a lékún lẹ́ṣẹ̀ ni ìwọ tó o bá ní ọrọ̀ tó lè rẹ́sìn rẹ ṣe mọ̀ dúpẹ́ fún ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bá fún ọlọ́sẹ̀ tó kọjá ọlọ́wọ́ bá rẹ̀ ni a máa pàápàá pẹ́lú mi yóò ní ọrọ̀ yóò dẹ̀ tún ní ẹ̀sìn náà yóò rí ayé yóò dẹ̀ tún rí àlùkìyàmẹ̀ náà eléyìí ni tó dáa jùlọ ṣùgbọ́n tó bá ní kéèyàn mú kan nu wípé kéèyàn lọ́rọ̀ kó mọ́ lẹ́sìn ẹni tó bá jó nílà aká yìí ó fi fẹ́ kó ní ẹ̀sìn ju pé kó ní ọ̀rọ̀ kó mọ́ ní ẹ̀sìn lọ kó ní ẹ̀sìn kó mọ́ ní ọ̀rọ̀ ó yá ju kó ní ọ̀rọ̀ kó mọ́ ní ẹ̀sìn lọ ṣùgbọ́n tó bá pa méjì papọ̀ fún ẹrú rẹ̀ láyé bí eléyìí ni nǹkan tó fi dáa jùlọ so eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni ká má wo ẹni tó ní lọ́wọ́ fi gbé ẹni yìí á ah, ọlọ́wọ́n ọba ti ṣàpọ́nlé rẹ̀ ọlọ́wọ́n ọba ò ṣe àpọ́nlé mi ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yẹ̀yẹ́ mi nítorí pé mi rọ́rọ̀ kójọ àbí nítorí pé mi ìbímọ láyé rárá ọlọ́wọ́n wa ma amwalukum wala auladukum billati tuqarribuna indana zulfa kò ń sọ̀rọ̀ tẹ́ kójọ bẹ́ẹ̀ ni kò ń ṣe dúkìá tẹ́ kójọ kò ń ṣe ọmọ tẹ́ bíjọ lẹ́ẹ̀sì ní ipò wájú àwọn ọlọ́wọ́n ọba àyàfi ẹni tó ṣe wípé ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa nìkan ló kù ṣùgbọ́n ẹ̀mù kan bímọ jọ lágbájá ò bímọ torí náà wá súnmọ́ lọ́wọ́ bá jù lọ mo ní ọ̀rọ̀ lágbájá ò lọ́rọ̀ mo súnmọ́ lọ́wọ́ bá jù lọ èyí kọ́ ni yáàfi ti wájú ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ń ṣe nǹkan tán fi ń wọn ìsúnmọ́ ọlọ́wọ́ bá òun ni ìdúró ti ṣe mẹ́ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtọ́lọ́run ọba ní ó ṣe bó bá ṣe ṣe é sí pẹ̀lú sincerity òun ni ó fi jẹ́ ẹni tó súnmọ́ ọlọ́run ọba jù ìtọ́lọ́run ọba ní ó jìnà sí bó ṣe jìnà sí àwọn nǹkan yẹn pẹ̀lú sincerity òun ni ìsúnmọ́ ọlọ́run ọba tó lé lórí ló ń jẹ́pẹ̀ Al-Qur'an kẹrin ibi tó clear ni bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa náà bá mú bàbá ń kà táǹkà ìtumọ̀ rẹ̀ ẹ̀sìn ó yé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe ń gbé àwọn èèyàn tó ń bára wọn kọ̀ lé lórí àwọn nǹkan tẹ́ fi ti yànjú lọ́pọ̀lọpọ̀ rẹ̀ sábà gbogbo àwọn àpèjúwe tá a mú wáyé ìtàn fún ẹlòmínà lákàtà kìtì òun náà làwọn nǹkan tó wà registered nínú Al-Qur'an Karim àwọn nǹkan yòókù ni àwọn minor minor things ni wọ́n tó ṣe pé bí anẹ́sọ̀lá sára kó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n àwọn nǹkan tó ń bẹ nínú Al-Qur'an nǹkan tó clear lórí ẹlòmí ìpẹrẹ mùsùlùmí kò sí tí ò lè bá ọ pàtẹ́sì nínú ẹ̀ nínú nǹkan ẹbọ kan ṣe a nítorí pé kí ni àwọn mọ̀lẹ́bí òun fẹ́ kí nǹkan dàrú ìjà àfilọ́ bá wọn ṣe nù bẹ́ẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala ti yanjú ọ̀rẹ́ ó ní innahu man yushrik billah gbogbo ẹni tó ṣe kó bá fi lè ṣe léwọ̀ fún áyà bákan náà ìjọsìn wa bá ṣe máa ṣe yìí ẹ̀ríkà tún ṣe báyìí ọwọ́ bá tún yanjú yẹn náà ọwọ́ ni al-yawma akmaltu lakum dinakum iṣẹ́ ṣe lẹ́sìn mo ti pé fún yín so ipa afẹ́ ṣe lẹ́sìn ó ń bẹ nínú al-Qur'an Karim ó dẹ̀ ń bẹ nínú àlàyé alẹ́ Muhammad allah ipa abá ń ṣe lẹ́sìn tí a bá ti rí ẹ̀rí tán takora wọn lé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ̀sìn ti yanjú ni tí Al-Qur'ani ti yanjú tí anagba Muhammad sallallahu alaihi wasallam ti yanjú ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ni tó dúró déédé tó rẹ̀ jẹ́ mùsùlùmí òdodo ìwé yẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí ó ṣe òun náà ni pé yóò dúró ti tọ́lọ̀ ọmọ subhanahu wa ta'ala tí ó sọ yóò dúró ti tí anagba Muhammad Allah subhanahu wa ta'ala ni afara'ayta alladhi kafara bi ayatina

agbọ́rọ̀ orí ọrọ̀ jọ gbẹ̀dẹ̀ àkìyàmẹ̀ náà torí pé àwa ló dáa fún láyé bí báyìí ẹni tó bá dẹ̀ dáa fún láyé bí ló gbọ́dọ̀ dáa fún ní àkìyàmẹ̀ káwọ analogy tí wọ́n yẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n wá ládàá àwa la bímọ láyé ń bí àwa náà làá fún lọ́mọ tó bá di jọ gbẹ̀dẹ̀ àkìyàmẹ̀ ṣùgbọ́n ìwọ o lọ́rọ̀ tó wá bẹ́ẹ̀ ni o bímọ tó wá so tọ́lọ́wọ́ bá pin bó ṣe pin láyé yìí náà ni ó ṣe tún pin lálùkìyàmẹ̀ ọlọ́wọ́ bá ní àpọ́lá àgbẹ̀ sórí pọ́pọ̀ ni bóò ló ṣe mọ̀ yí pé àwọn tó dáa fún láyé pẹ̀lú ọ̀rọ̀ táwọn kójọ náà yóò tún dáa fún jọ ń gbé ìjà kìíyàmà àpọ́lá àgbẹ̀ sórí pọ́pọ̀ ni àmì tákàdá ìdàláì àhàdàní àbí ó ti rí sí ọlọ́wọ́ dáa fún jọ gbé ìjà ẹ̀yìn tẹ kójọ láyé bí èyí náà lẹ́ẹ̀ máa gbádùn tó bá rí ń gbé ní alkiyama ọlọ́ni kálà ọlọ́ni ọ̀rọ̀ ìbẹ́ sanatubu ma yà kú ní tó ń sọ tó ń fọwọ́ rẹ̀ sọ̀yà yẹn àwọn ọlọ́wọ́ ọba àákọ́ kalẹ̀ wà nà mú dúláhùn da àwọn ọlọ́wọ́ ọba ó tún wá prolongi àátún lẹ́ńtìn ìyá rẹ̀ torí pé tó sọ yẹn ní ó tún jẹ́ pé ẹni tó máa wo tó ń sọ ọ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ó sọ ni ó sọ di ọmọ náà wájú ọlọ́wọ́ bá bí ìgbà tó ṣe pé ó mọ ìmọ̀ kọ̀kọ̀ orin tó sọ àbí tó yẹ pé yẹn fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ṣe yẹ̀yẹ́ àti kàfúnra wa nínú Al-Qur'an àyè tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan táwọn náà pera wọn mùsùlùmí ṣùgbọ́n ti di mùnáfìkì látara wípé anẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé rẹ̀ wọ́n fẹ́ lọ bá àwọn kan jà nínú àwọn kèfèrí ṣùgbọ́n jọ́nì yóò jẹ́ jọ́nì tó gùn gan àwọn ìlú àwọn mùnáfíkì wà kọ́ra wọn jọ ẹ̀rọ àwọn èèyàn wa wọ́n náà fẹ́ lọ bá wọn lágbájá àwọn fẹ́ lọ bá wọn jà àwọn ọ̀lẹ àwọn ojú àwọn tó ṣe pọ́ fẹ́rẹ̀ tọ́fẹ́rẹ̀ oúnjẹ bí nǹkan ní wọ́n sọ láàrin ara wọn tí wọ́n rẹ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam àtàwọn pàádé yòókù ni wọ́n sọ ilé ìjọba wọn ọlọ́wọ́ bá sọ ayà يقولون إنما كنا نقود ونلعب wọ́n ní àdẹ̀mí wa kan ṣe láàrẹ̀ra wa náà ni a ń ṣáwàdà láàrẹ̀ra wa ní ọlọ́bà subhanahu wa ta'ala sọ fún wọn pé kún àbíláàhì wa ayatihi wa rasuli kuntum tastahzi'un ẹfẹ́ ṣeré ẹfẹ́ ṣáwàdà ẹ wá ní tẹ́ fi ṣáwàdà òfin ọlọ́ọ̀bà lẹ́mọ̀ fi ṣáwàdà ọlọ́ọ̀bà lẹ́mọ̀ fi ṣáwàdà òjíṣẹ́ tí ò ní kankan síwájú ọ̀tàfàtún báàdà ìmàníkù lẹ́yìn ìgbà tẹ́pẹ̀rẹ̀ ayé mùsùlùmí tẹ́pẹ̀rẹ̀ ayé lólùgbàgbọ́ ẹ̀tì di kèfèrí iná àbùwọ̀n tọ́ ìfàtí minkum muhammed tọ́ ìfàtàn bí annam kánú mujrimin tá a bá lè ṣe àmójúkúrò fáwọn kan torí táwọn ọba ń sọ àwọn kejì apá òfin ọlọ́wọ́n bá tán bá fi sọ fún wa kò ń ṣe nǹkan tá a lórí kò ń ṣe nǹkan tá a ìdìbẹ́tì òfin ọlọ́wọ́ bá átíkùtì àwọn kèfèrí kò ń ṣe átíkùtì mùsùlùmí átíkùtì mùsùlùmí ọlọ́wọ́ bá sọ fún wọn al-Qur'an bákanáà innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi wa rasulihi liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na átíkùtì àwọn mùsùlùmí ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà tó bá ti ń pè wọn lọ síbi òfin ọlọ́wọ́ bá an yaqulu sami'na wa ata'na gbogbo àtọ́bá ti ń pè wọn lọ síbi òfin ọ̀tàlẹ́ ọlọ́ni fún ọmọ sọ ní pé sọ́lẹ́yìnà àti gbọ́ ṣé bó ṣe rí yẹn àdẹ̀sírí evidence pé bó ṣe rí yẹn sọ́lẹ́yìnà àti gbọ́ wà bá àná àdẹ̀ṣe tán àti tẹ̀lé wọ òdà ìkà omi mùfìlẹ̀ ọlọ́ni àwọn tí ó jèrè ṣùgbọ́n ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tó lọ sọ yìí ẹ tàbá ní ká wo fifty four century láwọ àìsà tí ó ẹ ọ̀rọ̀ tánà fi sọ yẹ ẹ ẹ mo ti sàkírí pẹ̀lú ẹ torí pé kí ni ẹ ànábì èèyàn lòun náà èèyàn lèmi náà tó wá ẹ̀sẹ̀ ti sófin ni ọ̀rẹ̀mi náà wá ẹ̀sẹ̀ ti sófin ni à èèyàn lòun náà èèyàn nìwọ̀n náà bóò ní tiẹ̀ ti jẹ́ Allah subhanahu wa ta'ala ní sọ fún wọn wípé innama ana basharun mislukum èèyàn ní ní tòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe jẹ́ èèyàn innama ana basharun mislukum yuha ilayya ṣùgbọ́n lọ́wọ́ bá ń fún èmi níwáyé annama ilá okùn ilá òun wá àìjì ibi ọba tó yẹ kẹ́ ṣe jọ́sìn fún ọgbọ́ yẹ ọ̀kan ṣoṣo ni kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta فمن كان يرجو لقاء ربه فبتوقع يوم بلد فليعمل عملا صالحا كوش شدادا ولا يشرك بعبادة ربي أحدا وبرقان كان كفاك مولم وما so eléyìí ó ń sọ fún wa pé àmẹ́bí yàtọ̀ sábẹ́ntì ọlọ́dún bá sọ ọ̀rọ̀ kan ní orúkọ ẹ̀sìn agbọ̀rọ̀ ju wọ́lẹ̀ fún ní ọlọ́ni faláwọ̀rọ̀ bí kàlá yóò ọlọ́ni wọ́n ṣe mú ní àbẹ́ yóò hakí mú kàfí ma ṣẹ́yà rà bẹ́yà wọn ní tó bá lọ láàrin wọn fún ẹ lọ́rọ̀ sọ wọ́n lè ju ọjọ́ fún ayà kan wọn kọ́ án kẹrin ṣùgbọ́n mùsùlùmí tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí òun náà ní wípé àwọn àfáà tó yẹ ká sọ bá sọ fún ẹni sọ fún wọn torí pé kí ni wọ́n fẹ́ gba kẹtẹ lọ́wọ́ wọn wọ́n máa parọ́ fún wọn àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n ń ṣe ni tó ṣe pé yóò láì lórí àwọn èèyàn wípé àfikẹ́ fún mi lówó kí n tó lè jíṣẹ́ ọlọ́wọ́ fún yín wọ́n máa as'alukum alayhi min ajrin in ajriya illa ala Allah ní ìbéèrè ó kankan lọ́wọ́ yín wọ́n máa as'alukum alayhi min ajrin in ajriya illa ala rabbil alamin ní ìbéèrè ó kankan lọ́wọ́ yín ọ̀tọ̀ fún àfáà lówó bẹ́yẹ̀ káwọ́ tuntun lókè mú fẹ́mọ́ fún àbá ní nǹkan báyìí àbáwọn kan náà parapọ̀ ṣùgbọ́n tí n tó lè jíṣẹ́ ọlọ́wọ́n bá fún yín ẹgbọ̀rọ̀ fún mi ní nǹkan báyìí àbí àdúrà kan mo fẹ́ ṣe fún yín ẹgbọ̀rọ̀ mú nǹkan báyìí báyìí báyìí wá kò tún ṣe ìlànà wọn ànábì ọlọ́wọ́n bá nínú súrọ́tù Hud ọlọ́wọ́n bá sọ eléyìí bákan nínú àyè púpọ̀ ní alukur'an òjíṣẹ́ ọlọ́wọ́n bó jíṣẹ́ fún àwọn èèyàn yóò sọ ní tójú òdodo fún wọn láì ní mo tààrẹ ni tí wọ́n àti bá wí àbíta ni ò bá wí torí pé yìí tó bá wọn wí gangan wọn kà á fún àwọn èèyàn jáde wọn tọ́jú ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ni tàà bá ti gbọ́ òfin ọlọ́wọ́ bá kò ń ṣe nǹkan bá tún máa dìbé ti ń pa rẹ̀ ṣe tó yẹ ká ṣe ní tó yẹ ká ṣe náà nu ni ẹ̀rí eléyìí tó bá dẹ̀ ti fẹ́ ẹ̀rí ọ̀yàn tó kéré kí ni ojú wọ́n ju sẹ́lẹ̀ fún wọn ká sì máa wo ipe ẹ̀ àmọ̀ owó kìíní ẹ àwọn kọmití ó fi tìlú ẹ̀sá ní kọmití níbi ọ̀rọ̀ ẹ̀sìn kó tún tó ń jẹ́ kọmití ju ẹni tó bá jẹ́ àfáà lọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni ó a lè máa sọ ń pa nǹkan mi ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn sábà jẹ́ àfẹ́ ẹ̀sìn ni wọ́n kà jáde fún wa nítorí wọn bá sọ a lè gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n ká sọ mọ́ṣáláṣí di nǹkan tá a máa fi ṣe ẹgbẹ́ ká sọ mọ́ṣáláṣí di nǹkan tó ṣe yí pé ẹni tó wá lè sọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ eléyìí ó tún ṣe ìlànà anábìwá muhammad sallallahu alaihi wa sallam èyí tó pa gbogbo wa pọ̀ òun náà ni qala Allahu qala rasul ìtọ́lọ́ ọba sọ ní tánàbí sọ ní tó bá ti sọ èyí ó ti tán kò sí nǹkan mímọ́ ṣùgbọ́n bá ẹgbẹ́ iṣu tí ó ní qala Allahu qala rasul nínú ni ẹ̀hẹ́ a lè jòkó kájọ dámọ̀ràn kájọ wo èwo ni ká ṣe ṣùgbọ́n tí nǹkan bá ti jẹ́ nǹkan tọ́lọ́ ọba àti òjíṣẹ́ rẹ̀ yanjú ó ti parí síbẹ̀ wọn ẹni tó ṣe pé kò bá fẹ́ ṣorí igun wájú ọlọ́run ọba kò gbọ́dọ̀ túmọ̀ lóhun di béèlì tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wá sọ eléyìí ní tó gbọ́dọ̀ máa bẹ ní báyẹ̀ nìkọ̀ọ̀kan wa eléyìí tó gbọ́dọ̀ máa bẹ ní ìmẹ́ nìkọ̀ọ̀kan wa kó mọ́ ṣe pé tí ọlọ́run ọba ti ròyìn àwọn tán ṣe kèfèrí làwátá pèrè wa mùsùlùmí ní làá máa sọ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbọ́ òfin ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam bá ṣe ń gbàdá ọlọ́run ọba ní wọnà rí àwọn ọlọ́mọba subhanahu wa ta'ala ààfù wọ̀nyá tí na fárda ṣùgbọ́n yóò wá bá wa lónìí kan láàyè nínú ẹni tí ó ràn án lọ́wọ́ ọrọ̀ ayé ààfù ọrọ̀ ayé ni ẹni tó bá fún bẹ́ẹ̀ ní èròǹgbọ́ ọlọ́mọba láti fún ní fún kò sí garanti ẹ̀ ẹ lómi ìpèpèrè ni ó rẹ̀ tó ṣì káàkiri náà kò síbi tí ó dé ní tó ń wá ọwọ́ rẹ̀ òdí tó ṣùgbọ́n ẹlòmí mùsùlùmí ni ọlọ́wọ́ bó dẹ̀ máa bù yóò máa bù fún bó bá náwó sí nǹkan báyìí nǹkan yóò dẹ̀ máa rí bó ṣe fẹ́ nípa ọ̀rọ̀ ayé náà anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní arákùnrin kan tí wọ́n ń pè ní Urwa ní kó lọ bá òun ra wa ó wá fún un ní díráàmù méjì arákùnrin wa lọ ó ra ẹran yẹn ó ra ní díríàmù kan tó lè jẹ́nà tó dá ìgbà tó wá ń bọ̀ wá ó wá ta ẹran yẹn fún ẹlòmíì ní díríàmù méjì àbúra ẹran méjì ó tẹ ẹyọ kan ní díríàmù kan àní díríàmù méjì so ẹyọ kan ó tún wá sọ́ra lẹ́ Muhammad sallallahu alaihi wa sallam dàtí di ẹ̀tà mẹ́sàn láàrín òpó máa rẹ̀rẹ̀ orí jípa jù bẹ́ẹ̀ lọ. so ìtùpàdíwà padà sí Medina ẹran tora rà ohun wọ́n bá ní sọ̀lá sọ pé ẹran tẹ́ ní rà ní ṣùgbọ́n ẹran yẹn ní mo rà dáadáa owó tí mo méjì mo rà mo wá owó ẹyọ ọ̀kan yẹn ní ó wá méjì yẹn padà fún anẹ́sọ̀lá ni ẹni tó ibi tí àdúrà náà ti gbà lé lórí tó gbà tó bá fi lè bu yẹ̀pẹ̀ kó ń fẹ́ ta ipò bu báyìí yóò rí àwọn èèyàn tí ó rà lọ́wọ́ ẹ̀rí owó tó pọ̀ ibi tí àlùbáríkà wọ gbogbo tó bá lóun tà gbé ayé lẹ́yìn yìí ti rí àwọn nǹkan dáadáa yìí eléyìí ó ti sọ́ọ̀bù tí ó wá bá tó bá rí jọ́ ń gbélé àkèyàmá ní nǹkan tí ó rí ìlàdá wájú ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ lẹ́nu ní òun yóò ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò wá sí nǹkan tí ó lè ṣe ní nǹkan aburú láti lè fi rí owó tọ́lọ̀ bá ní kò ní rí náà kò ní rí pé pé kò súnú àkọọ́lẹ̀ ọlọ́wọ́n bá pé yóò ní yóò rẹ̀ bá àwọn kẹjẹ gan lẹ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi sọ fún àwọn sàhábà radwanullahi alaihim ó kò tó yẹ ẹ̀ ní ìlò yóò lò ó bẹ́ẹ̀ ni àríṣìkì tó yẹ kí ẹ̀mí yìí ní yóò ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ni wa la yahmilanna ahadakum istifta'u rizqi kí àríṣìkì tí ó tètè wá kó mọ́ ti èèyàn kan yín lọ sí ibi wípé aláyẹ̀sùlúbọ̀hú bí haram tó kú máa lọ wá lọ́nà haram onífà inna la yunalu ma indahu illa bi ta'ati ìtọ́lọ́n bá ti kọ fún wa ọ̀nà tí ẹ gbọ́dọ̀ máa fi wá náà ní ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹni tó bá wá nǹkan lọ́nà haramu tí ó bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba pé yóò rí kò ní rí torí pé haramu kọ́ ní oníkárí ìtọ́lọ́run ti kọ́lẹ̀ fún wa kánígbẹ́ nìyẹn bá tọ̀nà aláàlú náà yóò padà rí ìtọ́lọ́run kọ́lẹ̀ fún wa ìwà lọ lu ọ̀nà aráàmù yẹn ó padà ní tọ́nà ọba kọ́lẹ̀ fún o ṣùgbọ́n ìyá ipe ọ̀nà aráàmù ló fi wá odòlè tí ó lè pè Islam fẹ́ ká ṣiṣẹ́ ká méjì ẹ̀fọ́ ṣùgbọ́n ẹ̀fọ́ tí ẹni ká méjì ní ọ̀nà tí ọlọ́run ọba yọ́nú sí lágbàjá ó ti méjì ó ti méjì ọ̀nà tó ń tọ́lẹ̀ nínú òótọ́ àwọn èèyàn kan náà ti tọrọ ọ̀nà bẹ́ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ dàmú fáwọn tòun tó tọ̀ sí nǹkan fún tó tó ṣe kó dáa fún àkọ́lé ọlọ́run ọba ni ṣùgbọ́n nǹkan yẹn ò dáa fún ọlọ́run ọba fi ń lọ́ ọ lára ni gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣàlàyé fún wa tó lẹ́yìn ó jẹ́ nǹkan tó pàtàkì tí ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ náà wù abẹ́lọ́run ọba subhanahu wa àgbọ́yé ẹ̀sìn yìí kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rù ẹlẹ́ṣẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك